محمد tí ò ní lọ tí ò ní lò ó lè dá sáà lọ lọ nípa pé àwọn ẹsẹ̀ kan bẹ tó olówó lọ́rọ̀ nǹkan máa yá tí ọ̀kan òun. léèrè látọ̀dọ̀ abdullahi bin abdullahi olú ìṣọ́nà sọ̀rọ̀ bá àjọ sọ̀rọ̀ lè gbé kọ̀dé afúláhà kọ̀dé afúláhà mẹ́ asìlámù wà rúṣìkà ó sì lẹ̀ tọ́lọ̀ wọn fún ẹni tó lè jẹ́ mọ́ ti mílíọ̀nìà àbí mọ́ ti mílíọ̀nìà tí o sì kún ní ayọ̀ ọ̀gbà. àwọn sọ ẹ̀tọ́ ọkàn ní ìtúlọ bí nǹkan láì lórí tí àwọn sọ yìí ọlọpàá pọ kẹwàá kò sí kẹta nílé ẹ bá ti ní ìfúláwàsì ẹ bá ti ní ọkọ dúdú pẹ̀lú Ọlọ́run lórí ìmọ̀ yìí àwọn ọmọ ìbájọ wọn lójú báyé pọ lójú báyé àwọn àjẹkù wọn sì ń wùdí sílẹ̀ tó lọ. nínú tẹ̀síìdì ni bàbá wa sọ̀rọ̀ ẹ̀ẹ́. ìyẹn sọ fún òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ láàyè sọ̀rọ̀ tó yí pé ìnà ìfọkàrà àlùmọ̀háàjì يسبقون الأغنياء يوم القيامة إلى الجنة بأربعين فريقا. òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ láàyè sọ̀rọ̀ ọ̀dọ̀ yí pé àwọn sáárà kàṣẹ́jẹ́ mọ̀háàjì wọ́n ṣáájú àwọn ọlọ́rọ̀ wọ́n lọ àjẹ́ náà ní forty years. táwọn bá lápapọ̀ wà ní ọ̀rẹ́ yìí làwọn olówó tó dé. àdìsí yẹn ọwọ́ àti sọ yóò muslim kálọ̀ wò mẹ́. tí túmọ̀ sí pé bọ́lá ọba ti ẹ̀sẹ̀ dáadáa ti owó tí yẹn lọ sí lọ́nà lọ́rọ̀ síbẹ̀ àdìsí àti ọ̀rọ̀ bí ọ̀nà àyẹ̀ ń sọ̀rọ̀ muslim máa ń nú kíṣàlẹ̀ ìsáàbà yóò wọlé ìyá àmàtí ọ̀gbẹ́ ẹ̀tọ́ bá ní ọba tí wọ́n máa wá sàlàyé ìgbàgbọ́ ọ̀kan níjọ́ ìgbà ìyá lórí àhámà rí rẹ̀ ìyá yóò gẹ́gẹ́ ìyá yóò ṣe wàhálà lẹ́gbẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ bọ̀ ìtọ́nà ọkọ̀ ọlọ́kàn sí fáwọn ọmọ mi ní òdòdó tọ́lọ́ bá ti sàmójúkú òkun wa ọwọ́ pé àbájáde iṣẹ́ rẹ̀ iná ìdánlọ́rọ̀ àfihàn lọ́wọ́ yìí àbọ̀ wá fi ṣe àwọn bàtà wa máa ní ìyàwó mi nínú àwọn ìṣẹ̀lẹ̀jọ́ ìgbà ìyá kọ́lọ̀ kó ṣe ìṣirò wa kó ṣe ní ìrọ̀rùn fọlẹ̀ ká sábà kí sábà ìyẹn sí ọ. kọ́lọ̀ kó ṣe ìṣirò tí wọ́n rọrùn ńgbọ̀n bá lè lówó lọ́sẹ̀ ń bọ̀ ọmọ ìṣirò sẹ́ tẹ̀lé wàhálà ní tílé ayélujára táǹsì ìgbẹ́ bá ti ọdún sí ìbẹ̀lú mi wọ́n yọ ọ́sẹ̀ dànù náà bá jẹ ẹ bá ti ọdún sí wọ́n yọ ọ́sẹ̀ dànù. àfi káwọn ìgbẹ́ bá ti ọdún ọdún kò bí àwọn àwọn ilé òníwè ètò ìsìnwé pọ̀ ẹ̀mú ìkòbí ètò ìwé pẹ̀lú ọ̀dọ́. nínú orí ọlọ́run nínú òfin ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tó ṣe pé ọba akẹ́lẹ́ méjì òun náà ní káàpẹ̀ ní asọ́tọ̀ wọn ní mẹ́nàṣì àṣìyàṣì ọ̀nà ìtìmọ̀ríyà kéèyàn wà lórí ipò orí ọlọ́run àánú ọlọ́run ipò òṣèlú ni o ipò tàbí kò ní o ibi iṣẹ́ ni o ní ẹ̀yẹ̀ lọ́gà àjẹyẹ ọmọ orúkọ àwọn nǹkan inú àlàáfíà ní ibi iṣẹ́ yẹn inú àná ọlọ́run ìwọ ni wọn kó kó wà lẹ kọ́nà tó kó ọlọ́run kó sọ wá gbà. àwọn ni wọ́n dò lórí àwọn ni wọ́n jẹ́ mínísítà. òṣìṣẹ́ ọlọ́run lọ́la àjọṣà ṣe bí kúlíà máa hálàkà nàbí yó kálápà òun nàbí yó. táyà ní ìjọba ti fi ìgbésẹ̀ láti tọ́lọ̀ ọ̀dọ́ ọlọ́run ọlọ́run tó mú mi ìjọ òdòwò lédè lórí ìṣèlú yẹn. òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ wa sọ pé wà ní ilẹ̀ òun láyà nàbí yàtọ̀ àbí dájúdájú kò sáfẹ́ bí ọlọ́run kankan mọ́lẹ́ anabi ọsọlọ náà lọ sọlá pẹ̀lú ní olóṣèlú nínú dáwọlá ìsìlámì yìí àti ẹkọkọ gbé ní onídùú mẹdínà ó lọ káàrẹ abáfọlá dìbò wọn pẹsẹtì mi anabi ọsọlọ náà lọ sọlá wọn pàṣẹ oníkọtọ ogun onípínsà onígbàsàkà tọba ní ìyànà tọba gbélé onípínsàkà onímìdì ọdún wọn tí ọba sílé ní ọdún mọsàkùnrin rẹ abẹnugan náà sàlọ kódà nípa àkọọ́rẹ́ àdébò ọ̀sán náà àlùsọ́nà ó ní kí á lọ sọ fún àbá gbogbo kí n bá wù sọ̀rọ̀ náà àlùsọ́nà. àbá ti pàṣẹ àìsà ní agogo lọ pé ọmọ àbá ti tẹ̀lé ẹkún ní ọmọ sún o ọkà rẹ̀ ló kò ní ọkà tí ó fi kó nǹkan tó bá wù ọ̀dà tí ó mọ̀rù o àní sọ̀sọ́ àmì kọ́ lọ sọ ọmọ sẹ́ àní kó ní ó ní ìyàwó bá ti yàtọ̀ àbá ti yìí ti àwọn ìyàwó fẹ́ ọdún lẹ́ débi ìwé ààrẹ ìgbésà ní ìgbàsọ́lá lè gbé ọlọ́dún ní lọ́wọ́ ẹ̀. evidence yẹn ni ó mọ̀rọ̀ mú lẹ́yìn ikú àdébí ọ̀sán ọ̀la àìsàn ìgbé aláfúrágì ní ọ̀gá wa lẹ́yìn àdébí ọ̀sán ọ̀la. kìí sáyé kìí ṣe òṣùmọ́nù kìí sóhun abubakiri ni torí pé àdébí ọ̀sán ọ̀la àìsàn ti yọ lọ sí lórí àlàáfọ̀ yẹn sì wá àlàáfọ̀ yìí bí ayé sì kìí sálà lórí ẹ̀ adẹ́kọ̀ọ́ ti gbìyànjú adúgbò máa ń gbà tó gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn adẹ́kọ̀ọ́ ti gbìyànjú lórí gbogbo wọn fún gbáyé wọn lọ́dọ̀ ẹ̀bí ẹ̀tọ́ rẹ̀. ní gbogbo òwúrọ̀ ọ̀sán yẹn yẹn kó máa bọ́ pàrọ̀ láti ibi ọ̀nà ti yàn. síbẹ̀ ìwádà ti sábọ̀ adókun lórí ìrùn náà lójú wa rìn ìmọ̀ wọn láti wá tí àwọn ìgbà sẹ́yìn díẹ̀ wọn ò wá mọ́ta ní ìdí ìdí ọmọ sani sasalaam ni àbí àbúrò níta fẹ́ẹ́ bẹ́ẹ̀ ni pé anabi ọ̀sọ́lọ́lá àdìsán olórí olóṣèlú ní Madina oníṣèjọba Islam onáṣèlú imam onáàlì ẹ̀tọ́ ẹ̀tọ́ àrẹ̀sìpọ̀síbù fún nǹkan ogun àti sàkàtì ẹ̀ bá kó wá tó pẹ́. ọwọ́ ni ọba ní Israẹli báwọn náà ṣe ń ṣe nù àwọn àtẹ́bí ọlọ́run ni máa ń jẹ́ olórí olóṣèlú wọn bí wọ́n máa sì jọ wáyé wọn lórí gbọ́dọ̀ sí yásà tá à ń lò iná làwọn ìjọ sára ń lò tẹ̀sóòsù kó mọ̀lẹ́ náà ń bìyà. oníkàtàbí ọlọ́run tó bá ti lọ àtẹ́bí ọlọ́run ló dùn kúrò ní lẹ́yìn ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run sára ni wọ́n sọ pé ayé ìjẹun láàrin ìyàrá yìí nínú sọ́yìn dájúdájú kò sí àtẹ́bí ọlọ́run kan tẹ́lẹ̀ mi o ibi tí àwọn amadé àti wọ̀wẹ́ mu kí ẹ bá ń pè àwọn mùsùlùmí mùsùlùmí ti Ghulam Ahmed nígbà mùsùlùmí bẹ́ẹ̀ tó ju ọ́lẹ̀ fún kan mùsùlùmí ti Ghulam Ahmed ìyẹn tó Ghulam Ahmed yẹn ju ọ́lẹ̀ fún ṣùgbọ́n mùsùlùmí ti Muhammad bin Abdullahi sallallahu alaihi wasallam ti wá àwọn ju ọ́lẹ̀ fún àlejò ọ̀sán sọ́lá oní àlọ́ ti sọ́nù ọ̀rọ̀ yìí pé wáyé ìdàgbọ́lá àti ìjàrá kò sí àti ìpínlẹ̀ lẹ́yìn ìmọ̀ ẹ̀yà àmàdíà kí ni ayé àwòrán mi máa ká máa ká nù ọ̀rẹ́ pẹ̀lú àbá àti ìjọba ìjà rẹ̀ wọ́n láti rọ̀ sọ́lọ̀ ọ̀la ọ̀ká fún ìdàgbé nùsọ̀rọ̀ làtà ọlọ́dún àdébọ̀ sọ̀rọ̀ náà àdókà ní fáfáwọn àmìyá nílò pé àwọn àdébí ọlọ́run wọ́n bá ní wọ́n bá ní rárá ìjọ́nà gbígbọ́n ìdí sílẹ̀ ọ̀dọ̀ prọfẹ̀tì ni ìdérí ìdérí àwọn prọfẹ̀tì náà bẹ́ẹ̀ ni pàtàkì ní èkó tó dára bẹ́ẹ̀ bá bọ́ lóńgbò ìbí kẹsẹ̀ sọ fún mi lòdì wọn ni wọn lò ọba ní òru ọ̀rọ̀ tó kù mọ́ ọba yẹ ìsánù láàrọ̀ ìjáde ìsánù láàrọ̀ ní ẹ̀sẹ̀rẹ̀ àwọn alábáwá tó sọ̀rọ̀ pa ìdí alábáwá ìdìmẹ́ ìdókòó ni ọwọ́ àlùyé ìdìmẹ́ ìdókòó ni ìsánù láàrọ̀ inú mọ̀ lọ. ọba yẹ ìjáde sí káàkà mọ́ aṣọ ní ẹ̀ sọ pé èyí kò ní káàkà nígbà èyí náà tó bá ti tó rẹ̀ ọ̀nà tó sábà bá ní ìjẹ̀ mi náà nǹkan ti sí ọ́. ṣé èmi tí mo tó wá ń bọ túmọ̀ tí yóò tún jẹ́ lọ́gbọ̀ ọ̀bẹ̀ kan lábọ̀ asúná ṣé èkó lọ́lọ́run ti lọ́gbọ̀ àgbàlẹ̀ àdẹ̀ká táwọn ẹ̀ yìí náà ó gbé àwọn àtẹ́jú ọlọ́run jẹ́lẹ̀ tí yorùbá wá ń tọ́ lójú àwọn àdìsí tó fẹsẹ̀ nílẹ̀ ìrọ́ nínú àdìsí ni àdìsí tó sọ̀rọ̀ àdìsí tó sọ̀rọ̀ pé àpèjúwe yìí sí àpèjúwe àwọn àdìsí tó ti lọ bí ẹni tó kọ́lé kalẹ̀ ni ó ti kọ́ tó ó ti kàn ó ti ṣe gbogbo ẹ̀ láwọn ìgbà bẹ́ẹ̀ ti yé o ilé ìmọ̀ fa ilé ìmọ̀ dà nígbà tí sàlẹ̀ sọ sọ́lá mi. nígbà wọn wá dé ibi igun kan wá dé à búlọ̀kù ẹyọ kan níbi ìkú omi kọ̀míìtì rẹ. wọn ọ ó gbogbo owó ní sílé ìgbòsí ṣe lè tó lọ́wọ́ ẹyọ kan wá kó o sì gbé sí. àdéhùn sàlẹ̀ mi ní àgbègbè lọ́wọ́ kí ló tún fi sábẹ́ ẹ̀kọ́ tó lórí sọ̀rọ̀ máa yọ sá ṣùgbọ́n adájọ́ kàkà fún àdébí sáńbó lẹ́yìn àdébí sọ̀rọ̀ olórí àwọn náà kò jẹ́ kàdé nínú àwọn àdébí ọ̀dọ́ òun náà sì ni wọ́n tó gbé ní màá yí òun náà ni wọ́n tó sọ pé yí sáré ọ̀rọ̀ yá wọn wọ́n sá bí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àwọn èèyàn ẹlẹ́sìn tì mẹ́ta lọ́kàn wọ́n sá àdúgbò ẹ̀kọ́ mọ́ra wọn náà ẹni tó lè gbégbá àwọn táwọn ọdún kéèké ń fẹ́ lọ́wọ́ ìlú kọ̀ọ̀kan mídíà tí wọ́n fẹ́ gbọ́bà rẹ̀ ìsílẹ̀ wọ́n fẹ́ gbọ́bà rẹ̀ pẹ̀lú rọrùn ní wọ́n wò pé àwọn mùsùlùmí yọ àwọn lẹ́nu gbòòrò ni àwọn ṣe lè wíkìn agbára wọn tí ó fi tẹ̀ ní wá rìkúrútù làmàmà onáwó àwọn pé ayé àti sọ̀kalẹ̀ ẹ̀jẹ̀ àti ìgbàlá ìgbàlá ẹ̀kọ́ tó tá a dà mọ́ wọn gbogbo ìparí kùránì ẹ̀ máa sọ̀rọ̀

wọ́n wá bèèrè wà níbi ọ̀sánàbà àdìsánù yìí fàmà tàkùnúrù náà kí lọ́ọ́ kọ̀ wá láti ẹ̀dí ká máa ń ṣe é. òtí ọlọ́sọ̀ sọ àtọ̀ pé fún bìbẹ́ àti àwùwẹ̀lẹ̀ kàlà àwùwẹ̀lẹ̀ ẹ̀ ń bá wà wà lórí ìjọba ẹ̀kú àlẹ́ rẹ̀ fún ẹ̀ náà bàjẹ́ ètò ìṣe ìjọba ní ẹ̀kú mẹ́ ẹ̀sì ìṣòro náà tí mi bá tún dé ètò ìṣe bẹ́ẹ̀ àwọn. àbúrò àpapọ̀ ntọ́ba jẹ́ tọ́ wọn ẹ̀fún wọn o mùsùlùmí ni wọn o wọn pàṣẹ síbẹ̀ ibi tí ó yẹ kí wọ́n pàṣẹ sí wọ́n pàṣẹ síbẹ̀ tí wọn ò lọ́mọ lọ́wọ́. ṣe báyìí amúlù ṣe báyìí ìjọba ṣe báyìí ọlọ́run yan àwọn èèyàn tí wọ́n wà láwọn ìjọba. àwọn àkọ́kọ́ jẹ́ kó ṣèjọba náà làwọn àdébí ọlọ́run ìrólé bí àwọn àdébí ọlọ́run nínú òṣèlú káàkiri. torí pé Islam mọ̀kùnrin jù aláìdáníbi mọ̀sọ́lẹ̀ ọ̀dẹ́rẹ́ mọ̀fáàlì gbogbo ẹ̀sìn wa pátápátá látòkè nílẹ̀ gbogbo òbí tó mú wa láti padà dáa kó sì lè tí ọ̀dà jìnnà sí wa ẹ ń bá ní òní bẹ́ẹ̀ kó wa fún wa. bó ṣe rò láti àǹfààní dára wa níbi bọ́lọ̀ náà fẹ́ sí láǹfààní yẹn bọ́sà wẹ̀ lágbà àǹfààní tara wa ti gbé ayé yàtàlì ìyá àǹfààní yẹn bọ́lọ̀ náà fẹ́ sí ẹ bọ́lọ̀ náà rẹ̀ kọ́ wà lẹ́kùn àti mọ̀mọ́lẹ́ yóò nàá lálẹ́ mọ̀ sọ́ọ́ fi jádébí àwa dá ìlú mọ́fà sí ni àpò olórí ẹ̀sìn wa tẹ̀ ń yìí ọlọ́run mọ́ lórí kọ́ máa fa àgbà yín fún wa ní. ìwọ lè mọ oṣù tí sáré máa fẹ́ sí nígbà míì ó ṣe tàyà fún olè mọ́mọ́ tún mẹ́. ó lè máa yí ọ pé ìṣèlú pé ṣe ájẹ́ta ló pa ẹ sì ní àdínú ọ̀hún nínú ọ̀rẹ́ ìlànà rẹ̀ láǹfààní ni ẹ̀sìn wa lọ́wọ́ àpàdé wa ní lábẹ́rẹ́ pa ó lè máa yí ọ. kì í ṣe dandan kó yí ọ ṣùgbọ́n yí ọ náà bá tọ́jà wa aláyé àdáhùn ọlọ́run bá kọjá wa ọdún mímọ̀ ní ọ̀dọ̀ ọ̀dọ́ ni wọ́n ti ṣe. àbáwa akọ́tọ̀lù kọ̀ọ̀rọ̀ onínú àǹfààní sàyámù náà ní ibi ọlọ́run tó bẹ̀ẹ́ dídì láti di ẹrẹ̀ ó náà ní omi àti ìwẹ̀. tọ́ọ̀bá sàlùwàlà mẹ́tì ìṣìlẹ̀ rẹ tó lákọ̀ọ́kọ́ tọ́ọ̀bá ní omi láti sàlùwàlà rẹ́tì ìṣìlẹ̀ rẹ tó jẹ́ lẹ́ẹ̀kejì òní bí rárá òní lọ ẹ lójú gbogbo àwọn tó ń kó ọjà ẹgbẹ́ ní gbogbo tí wọ́n ti gbé yẹ̀pẹ̀ làwọn lọ wá yẹ̀pẹ̀ làwọn lọ sọ̀rọ̀ padà sí wọn àwọn ẹgbẹ́ ẹ̀ ní ìjẹ́ bá ti tọ́jú ara wọn tó tí wọ́n jẹ báyìí báyìí tó bẹ́ẹ̀ náà ni kòkòrò ló sáré olóró ṣe yóò sí gbàdébàdé rẹ̀ ìlọrin sọ wájú ṣé àkóhun bí màá là á kà á nà náà tá a ní gbọ́ adarí lọ́nà tó yẹ fẹ́ mọ̀ wá sínú ẹwà rẹ̀ ó yàtọ̀ sí iná lọ kàkàndó la yìí. ara kàkàndó la yìí yàrá ó yàtọ̀ sí iná lọ la yìí ara tó yẹ yìí. ẹ̀tọ́ lọ bá sọlá fún ó lè má jẹ bí kòkòrò ọjẹ ẹ̀rọ ẹ̀jẹ̀ bí àwọn àtẹ̀bí ọlọ́ àtàwọn mí náà kíkà àtẹ̀bí ọlọ́. ṣùgbọ́n bá ọba ti gbọ́ ọba ti fẹ́ ara rẹ̀ bá ti dẹ́ tó bí ara àwọn olóṣèlú yọ̀wọ̀ dọ́kọ̀lọ̀ bíi kí ọ̀sẹ̀ fún bàbá tó yóò ṣèlú tán bí kòkòrò ló sáré ojú ló ṣe yíyó ní ìdìbò ìsàmìlà àti ìyẹn ṣùgbọ́n mo ronú yẹn àwọn àwàyé ayé wọ́n yà wọ́n kówó mi ìṣe ìjọba ìrólébí àwọn àdínẹ́bí ọlọ́ọ̀ni ìrólébí àwọn àdínẹ́bí ọlọ́ọ̀ni ṣùgbọ́n àgbẹ̀mí tí mo máa ṣe mo gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ kẹrẹ́ àṣà tó dé ni wọ́n sì yá àṣà tó dùn ní ya. kẹ ẹ dáàbòbò ẹ̀sìn àwọn èèyàn kí wọ́n lè láti bọ̀tán dáadáa kẹ ẹ wọn lọ́dọ̀ tó bá ìdáàbò aláwọ̀ ìdíyà yìí lọ́ọ́ bẹ́ẹ̀ lè lè lọ́wọ́ ṣùgbọ́n àwọn òmù ìkíní wọn ìkejì mú àdúrà mú nígbà tá a ti gbogbo ìgbógun ti bàjẹ́ tí ìjọba àti ṣe tọ́jọ́ tí ó di ojú ìwúlò gidi òun náà ni kí wọ́n lọ sí tẹlifíyà àwọn ọmọ tẹlifíyà àwọn ọmọ kéékèèké tí wọ́n mójútó bóòlù ìwádìí nígbà tí wàá bá ń bẹ ìní èyí ó lè pé bá lówó lórí òní wọn náà láti lè gé nìyẹn kò sí kan nípa tí kò sí ẹ̀sìn ọ̀ tí ọmọ tòun lọ sí ìbàjẹ́. àwọn àbá sọ pé nǹkan márùn kan ọ̀nbẹ nínú gbogbo ẹ̀sìn pátápátá tọ́jú bí mímọ ọtọ́jú tó mímọ mójú tó Islam tó wá mójú tó ju gbogbo ẹ̀sìn tó sáájú lọ. alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́lẹ̀ sí wa wọ́n pè ní àtọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ hams. ìta àgbẹ̀ ọ̀gbẹ́ni ló sẹ̀mí kí sẹ̀mí wọ́n lè dáa nínú ilé owó lè dá kíta wọn lè dá kóṣèlú wọn lè dá kílè wọn wọn lè dá fásitì wọn lè dá kíni fásitì wọn lè dá nǹkan márùn yẹn tába ti mí sí ẹ àwọn ìgbà lùbí ọlọ́kọ̀ọ́sọ àgbà. alákọ̀ọ́kọ́ onílẹ̀ àdí ẹ̀sìn tí ọba ti sẹ́sìn báwọn èèyàn wẹ̀ náà di wàhálà nínú wàhálà yẹn wà. wọ́n máa ní kíni rẹ̀ ó lè bí aláàbáyé wà ní ọba wọn ni. tí ọba ti sẹ́sì ìdínà ni orí ẹ̀dá máa tí máa tí máa tí máa láti sí èyí. tẹ́ ẹ bá fi dé rẹ́ǹtì abẹ́yìn náà lè ojúlé mẹ́jọ àti mẹ́wàá tó fèsì ara wọn èsì méjèèjì tẹ̀lá ẹ̀sán rẹ̀ dáadáa tẹ̀lé tó mùsùlùmí kan níbi kan ẹ̀ tí èsè mùsùlùmí níbi kan ẹ̀ tọ́jú mùsùlùmí tí ó bá kò yẹ ẹ̀sìn òun náà tó níbi kan ẹ̀ tọ́jú ẹlẹ́sìn mi bóyá kristian tó sì gbọ́ ẹ̀sìn rẹ̀ yìí tó sì wà pàmò tẹ̀sí pẹ̀lú ẹ̀ tó náà níbi kan kẹwàá máa tẹ̀sí data information. People need ìgbésí ayé ti dá a sí ló sì dùn wò sí láàrin gbogbo fámìlì ìjìnlẹ̀ lọ. wàhálà ẹ jọ lánàá ẹni tó ṣe Islam tó sì gbọ́ Islam yìí tó ṣe Islam tó sì gbọ́ Islam yìí ẹ rí wọn fẹ́ kí ẹ rí wọn àgbàlagbà tó wọn gbà ah, lẹ́sìn tẹ̀lé yóò sì tẹ̀lé lọ. tí bá tó bí sí ẹ̀ ajẹ́lẹ́dẹ̀ omi ọlọ́ àwùjọ náà tọ́fẹ́ máa ma ọmọ rẹ̀ mú mùsùlùmí onílà ìdílé ìdí ọbẹ̀ ká gbọ́mọ ẹni kó wọn kọ́ wọn fún mùsùlùmí ọ̀tọ̀ lọ́rùn tí mùsùlùmí ti sojú sí ara tí sojú sí rẹ̀ tó gbọ́ ẹ̀sìn rẹ̀ kọ́sẹ́ o òní tó o tí òní wà kọ́sẹ́ tí èdà ṣùgbọ́n wọ́n rí pé méjì ìsáṣepọ̀ ọbẹ̀ ká máa tí òṣèlú ọbẹ̀ ara. ibi tí ẹsìn ló yẹ lọ sí nìyẹn ẹ gbọ́dọ̀ tọ́jú ẹsìn ìlú rẹ dáa ẹlẹ́ẹ̀kejì ẹbí ọgbẹ ìlú ènìyàn káàkiri àná ọgbọ́dọ̀ wà lórí ọdún gidi tẹ́ ẹ bá fún nísọdún tó tó ọlọ́run fi hàn ìdí àwọn nínú àwọn àdúgbò wàhálà ti bá wọn lù nìyẹn kò sí ìtọ́jú fún ẹ fún òwò ọgbọ ọmọ ìyá àwọn ènìyàn mo òwò ọgbọ ọmọdé ọmọ àdéhùn adáwọn náà ìjọ fún bàbá wa. kéèyàn wà ní Saudi Arabia kọ́tọ̀ ó ló fẹ́ fi owó lẹ̀ wá sí Nàìjíríà ibi tí wọ́n máa yá àwọn èèyàn láì gba èyí lórí ẹ̀. ẹni ẹni lọ fún mi o olúwọ́n máa ṣe àbùjẹ́lé nǹkan tẹ́ nǹkan fẹ́ ṣe ẹ máa yá àwọn èèyàn ní Nàìjíríà láì gba èyí kankan lórí ẹ̀. ṣùgbọ́n kó ní ẹ wá kọ ọkọ ẹ wá sí ìrìn àjò ẹ ọbẹ mẹtọ kẹ ẹ kà fóònù ní fọ́tò ìlú bẹ́ẹ̀ fi ọdún kó lè ṣe gbé mẹtì ẹ ọgbà mọwòlá báyìí. nígbà yà ló ní tó tó bò ìrìn àjò yìí kódà ó tó sọ yìí pé kẹlẹ bí ọba lè sán fún ọjọ́ ọ̀la rẹ. onítò mọ ètò bá tó wọ ọmọ ní wọn ètò tó bá tó wọn sọ fún òun sẹ́yìn ní. kí ló lè wà lóyìn tí wọn bá dálé sẹlẹ kí wọn bó káwọn èèyàn máa ṣiṣẹ́ kó sùn máa gbowó sùn wọn ò tún lè ṣe wọn tún wá pé wọn bẹ̀rẹ̀ sùúrọ ti wá sí. ọkàn ní àti ìwé ni ọkàn yẹn tó ti EFCC àti ní ẹ ṣe pọ̀ káàdì ẹ máa ń dà wọn kàn máa dà wọn lálẹ́ ìyá wọn lọ èdè torí pé àwọn èèyàn ń bẹ̀rẹ̀ sí ni ṣe bí ẹnìkan ní ẹ sọ fọ́ sọ lójú àwọn èèyàn kò sójú mi ó nínú àwọn gọ́ọ̀mù náà ó ní efcc gidi ó ní pákẹ́tì ló yọ kò sí ní ẹlẹgẹ́ẹ̀tì ẹjẹ́ ọ̀mọ̀rọ̀ ọ̀dọ́ ẹgbẹ́ yóò kọ́ sáà ọ̀dẹ́ yóò bá ìwé yìí. kọ́nà ti yí pé nǹkan máa yí <laughs> kẹta àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ wákà òun lẹ̀ nǹkan máa yí nǹkan lè jẹyìn ìjọba yìí mú àwọn ẹgbẹ́ lọ́wọ́ apc mọ́ ojú wa ló apc ó lè fi fáwọn ìwé o. ní òsì sí yòó náà àsìkò ọlọ́pàá náà pàdé nìkan ní sàmù ní ara wọn ló sọ fún pé àwọn làwọn àwọn ọ̀pẹ́ẹ̀tì àkáǹtì ẹ̀. láàpá ọ̀dà ọ̀dà. ètò ògùn tó ti kí ẹ̀ àwọn làwọn ọ̀pẹ́ẹ̀tì. láàpá ọ̀dà ọ̀dà. so ìgbà tó ti já ọbàjà káṣí ọmọ bàdàn. ọlọ́run àwọn ètò ògùn tó ti kí ẹ bá ẹsẹ̀ ìṣẹ̀ yẹn wọ ọ̀pẹ́ẹ̀tì. láyé. sọ̀rọ̀ ìgbàlódé ọ̀pẹ́ẹ̀tì àwọn èèyàn náà ní pẹ́ńpẹ́ wo pápẹ́tì gbogbo apápẹ́sẹ̀ ọlọ́run ti ọlọ́run ọlọ́run ọlọ́run tí ìsàkóso ẹni gbọ̀ngàn lọ tó ọba ló dì í dáadáa ó gbòó dáadáa ọlọ́run ti kẹsàn ọ̀pá ọmọ láti kò lè má dé sí ọ. mi bẹ́ẹ̀ ni gọ́fúlá ti ayé ni wọ́n ti bá ìhà wọ́n ti bá àti. yugayiru lọ́wọ́ mi hali ìlà láàrin kálájú kápárí nítorí dùn ó lè fi jọ tó tó o padà nítorí o ọlọ́sìn lè sọ ní tó tó padà a sì yóò wù yi àwọn tí wọ́n tó àwọn tí wọ́n wà ní yunifásitì ọ̀bàdàn ti pẹ́ náà àwọn nọ́ọ̀sì èsì àtúntò náà ó ní lásìkò àbáṣọ ọláyà máa ń jáwọn ǹjẹ́ òtún gbàgbé tí wọ́n fi sáàkì ẹ̀ lónìí o wọ́n ní wọ́n sáàkì ẹ̀ lánàá ní ó ní ẹ̀gbọ́n máa bá wọn ni káàpá ti débi ìṣẹ̀lẹ̀ ọkùnrin ní balẹ̀ sídà wọn kúrò tó ní ọ̀sọ̀rọ̀ láwùjọ onídọ́kẹ́ ẹ̀kọ́ pé àgbàsá olóòwò ẹ̀dá kan kò bá ẹ̀ kò bá wọ́n sọ lọ́jọ́ bí o ọ̀rọ̀

kájáwó bẹ́ẹ̀ náà sì ni ká tọ́jú àlẹ́ dúkìá inú pàtí sẹ̀mí asọ́lá nù. ìdáàbòbò gbọ́dọ̀ wà fún tí ìbá ti gbó ẹlẹ́dí òkun làwọn fẹ́ẹ́ ti jọba yọ ọdún iṣẹ́ káwọn sùn lókun Ghana ti bẹ̀rẹ̀ ọ̀gbìn ní iná òkun náà ọdún lọ́sẹ̀ àwọn tí wàá tó yí pé sixty years ló lọ sọ gàdíyà ìyẹn rẹ́kọ̀dù náà kọlọ̀ ìgbé ọ̀nà wákàtí kan lọ́wọ́ sí. wàlá ìlà mi kò gbọ́dọ̀ gbà. tó bá yà wà máa ń ta ọdún kan bá àlàyé tó máa lò níbi wákàtí kan bá kó ní òbí síná kò tí ì sínú ọpọlọ mi níbi ilé tí mo gbé bẹ́ẹ̀ ten minutes fifteen minutes ó sì láti ẹgbẹ́ yá wọ́n lọ àwọn ìjìyà lọ kẹta sọ fún mi rí ìmí ọmọ tí a bá fẹ́ gbé nǹkan ogun kọjá láyé òru wọ́n lè pa iná sáyẹ̀dì tí ogun ogun wọn gbà kọjá tí wọ́n bá lọ tán wọ́n tọ̀ sọ bẹ́ẹ̀ àdáwọ̀ àdá tó bá nìkan lórí mímọ́. ṣebí dùnú nínú wọn náà sì lọ rẹ̀ àti gọ́ọ̀nà àti bá gọ́ọ̀nà àti ọ̀wọ́ gọ́ọ̀nà àti mínísítà àti wọn lọ àti pírẹ́sẹ̀ntì. máa wá ń dúró báyìí ní ẹnìkan náà àwọn olóṣèlú wa ní alábọ̀sùn state tí wọ́n lọ ìdí pẹ́ bí làwọn ti dé látàlẹ́ ilé ìjọ ọmọ sí ìlú wọ́n lọ́wọ́ ìlànà mo wà bẹ́ẹ̀ ọjà lẹ́nu ọ̀là tí yẹn fi ọ̀là yìí kò kárí ògbà ọ̀gá obìnrin ìgbà pé ní inú òní jọ́ kátó wa gbogbo ìmú ọmúnadé ẹ má lè fi lọ sọ ẹ má lè fi pọ́ǹpù omi. mọ̀tò káàkiri bẹ́ẹ̀ ní ọjà àríjà ọ̀dà tó pọ̀ lórí méjì ni mo fẹ́ kó mẹ́ àwọn àwọn ènìyàn wa kan ní wọ́n sanwó wọ́n ti wà á dáná wọn. dídá náà pé níbi ìdí mítà náà ti yọ tí wọ́n ti lórí mítà òbí èdè dáná ti gbà padà rẹ̀. wọn ó ti iye tí wọ́n mú sanwó ọdún ìkànnì wọn ẹjẹ mi dàda alájí àwọn akẹlẹjẹ wọn lówó tí wọn gbọ́ báyìí ẹjẹ mi dàda alájí àwọn akẹlẹjẹ wọn lówó gba àwọn arìnrìn yìí náà wọn jẹ ẹgbẹ́ ọgá àti àti ẹni nàìjíríà ti ti sọ̀rọ̀ kò sí ti sọ̀rọ̀ lẹ́yìn lẹ́yìn ọdún kẹta tí mo sọ fún mítà mo tó ní mítà Ọlọ́run sì fi kọrẹ mi lájọ wà lájọ wà sọ̀rọ̀ sùkú Ọlọ́run ní kọ fún mi nígbà náà ṣe máa dé lọ́dọ̀ lọ́dọ̀ tó bá gbé ah ẹ̀yìn mẹ́tàlẹ́ wọn náà wọ́n gbé ẹ̀jẹ̀ gbẹ̀lẹ̀ lọ́wọ́ máa fọ́ bẹ́ẹ̀ ti wéé mi mo ti sọ kódà ẹ̀yìn wọn náà wọ́n gbé ó ti kó lé ìgbìlẹ̀ ó ti lọ́kọ́ tọ́ àdánwò kọ́tọ̀kọ́lá wa. ìdáàbòbò gbọ́dọ̀ wà fún dúkìá ní gbogbo ọ̀la ní gbogbo àtẹ̀wá kíni àkókò tí wọn bá lóhùn mọ aláwọ kọrẹ tì ìgbé àwọn pánẹlì rẹ wà lẹ́yìn náà ti túnṣe túnṣe ohun náà lè gbogbo ilé ìgbàgbọ́ lọ yìí nǹkan ń dùn ọwọ́ àwọn túnṣe ẹ ìdẹ́bi sọ yìí pé ọ̀tọ̀ ẹ̀kọ́ gbọ̀nsẹ̀ ìdẹ́bi ọkọjá àgbẹ̀ ẹni kíní kan ìdẹ́bi gan pa ẹgbẹ́ ẹ̀mí rẹ bọ́ bẹ́ẹ̀ gbogbo ọkùnkùn onígbà oní ọlọ́jà onígbà ẹgbẹ́ ẹgbẹ́ gbogbo ẹ̀ lọ àtàwọn ẹlẹ́tàn nínú ìdí ẹ̀sìn àwọn ẹlẹ́tàn yíyún lọ́wọ́ sí ẹ̀sìn náà wọ́n ti máa fi kàwọn èèyàn wọ́n á máa gbèrò ìjáde ẹ̀ pásọ̀ kan ṣe kíní kan bàbá kan ṣe kíní kan ibi ló di ẹgbẹ́ ẹ̀kọ́ ọ̀gbọ ẹ̀sìn wà ní ẹ̀kọ́ ọ̀wẹ́ ìdáàbòbò ọgbọ́dọ̀ wà fún làáfíà ọ̀lẹ́ lẹ́yìn ìpẹ́ ẹ̀kọ́ tí ọmọ ọmọ bẹ̀ ìkẹfà òun náà ní ìdáàbòbò ọgbọ́dọ̀ wà fún ìbí àti ìdí ọmọnìyàn ìyẹn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ àlẹ́kẹ́lẹ́ ọmọlúwàgbé yẹn ìtìjú wa ti gbóòmí ó ti gbóòdò lọ èsì mọ́ ọlọ́pàá sànù wọn ìwọ̀nba díẹ̀ díẹ̀ ti lọ́dọ̀ àwọn èèyàn díẹ̀ díẹ̀ nínú tá a fi sẹ̀mí lọ́mọdúnwà nàìjíríà ó yìí ti dáadáa lórí ipò ìjọba àwa náà sì tí òòrùn dúró rárá aláàmùsáwà ọmọ tí ní olùkí ẹtẹ ìpè lọ́ba ìpè bá wa kìlọ̀ fọ́mọ yín ìwà wọlé ẹ̀fẹ́ kó wù bọ̀ lórí òde èèyàn méjì ló dà sí kó tó dá mẹ́rin nígbà tí a bì ti wá kẹ́kọ̀ọ́ ti gbóyè ọwọ́ adé ìjọba jẹun kí lẹ́gbẹ́ tó ti ọmọ àlè ìwà abẹ́rẹ́ tó ṣé wọ́n ọmọ ọmọdé tó kù mẹ́ ìwà ọmọ àlè náà ló kó dáhùn nínú ọkọ tọmọ ọkọ ọkọ ọkọ ni wọn kà máa sàlùkọ mọ sàlùkọ mọ kódà wọn tún máa nánú ètí wọn tún máa gbowó lọ́wọ́ ìjọba wọn tún máa nánú wọ ara wọn ṣé o lè mí kọlọ bọbọ ọkẹ nínú ta gbọdọdọ ṣe ìjọba máa ń sanwó oṣù bàbá wa táyì láti dá bísínẹsì rẹ àwọn kan sọ pé góòdì ni wọn bá bàbá ta nígbà tó wọn wá owó wá bàbá wa sọ pé ìjọba tó sọ ìjọba sàbíà tó náà sọ ẹlẹsàrẹ òkè ti sanwó oṣù láti dọ̀yìn ọlọ́run ti ṣe ọ̀nà míì owó yẹn máa darí ẹ̀ síbi tí ó wúlò máa mùsùlùmí mi. ẹgbọ́ ọpọlọ ọ̀tọ̀ọ̀tọ̀ àfi sẹ́ẹ̀. ewé ń wọlé òtí yó tọ́sẹ̀ ẹlòmíì ti ní ṣíf kó tó di gómìnà alẹ́ ẹ̀kọ́ ni ẹwọ́ tó yẹ kí wọ́n máa ṣíf lásán kó tó máa ṣiṣẹ́ àti ìgbésíṣẹ́ sójú ó kékeré. ẹlòmíì ojú ojú o ti ní kọ́ńtù bẹ́ẹ̀ pé owó tí yóò di àtọmọ rẹ̀ tí ewu yọ ọmọ wá láti bẹ̀. àwọn mí bẹ̀rẹ̀ lórí gbogbo sìmẹ́ntì náà bá wọn. mílíọ̀nù ọ̀gbọ́dọ̀ wọn ti ṣí àti ọ̀dọ̀ náà àkáǹtì rẹ̀ bẹ́ẹ̀. láì sí gbogbo ìgbà láì sí sọ láì sí gbogbo sọ. àwọn ẹni kọ́kọ́ sáré lọ bí ẹ̀jẹ̀ ti lọ sí lọ rẹ́ńtà rẹ̀ títorí wàhálà rẹ̀ mú wa gbogbo ajẹ́ gbogbo náà ẹ̀ fún wa kó náà ní ẹ̀ láàánú náà lò. ìdáàbòbò gbọ́dọ̀ wà fún fámìlì tí ọba ti dáàbòbò fún rìsọ́ọ̀tì burúkú lèèyàn mọ̀ rí bẹ́ẹ̀ náà lọ́wọ́ lọ́wọ́ àti àwọn ìdílé ni wọ́n ń pè ní àdọ̀rùkìyà bẹ̀rù house àwọn afọ àtọ́kù kò sí ẹ̀sìn ọlọ́run kan tó wá láti sánmà tí ò ní provisions fún láti dáàbòbò. Islam ló mú akọ́jú etí ẹ̀ ń ṣe téèyàn gbọ́dọ̀ máa ṣe bí o ṣe nù. ṣùgbọ́n ìdíje òní ọ̀fẹ́ tẹ́tẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ wọn bá lọ anájú ọ̀sán ọ̀nà àìsọ́lá ọ̀sán ọ̀nà àdìsílẹ̀ ibi gbogbo mọ̀sùlùmí kúndùkú rọ́ọ̀lì ìwọ̀ kúndùkú mọ̀sùlùmí àwọn ọ̀rẹ́ ìyẹ̀dẹ̀ wà ní ọ̀pára àtúnṣe gbogbo yín adáhàjẹ nínú àdìsí yẹn òjíṣẹ́ ọlọ́sọ̀ọ́nà àdìsọ́dà níbi ọwọ́ ọ̀pá ilẹ̀ káàdì tó kù ni àbúrò àpò rẹ̀ ṣùgbọ́n yóò sọ sẹ́yìn aráàlú fẹ́ àwọn mùsùlùmí mi bẹ ní ọkùnrin òṣèlú ní ọfẹ́ òṣèlú kó lọ́ọ́ bẹ náà ẹgbẹ́ ọ̀dọ́ wọ́n gbọ́ ìrọ̀ rẹpẹtẹ nígbàtọ́sílù àpọ̀ bá àtẹ́lẹ̀ ẹ̀jẹ̀ àti òkun àti lọ rí ìjà òtítọ́ òdúdó nìkan wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ka méje nígbàtọ́ ẹ̀kọ́ tó ń ṣe bẹ̀rẹ̀ ẹjọ́ ẹjọ́ ìpínlẹ̀ kan ẹ̀ ti dánwó gbogbo àdàmẹ́ tó ṣe rí títí sọ́ọ̀sì fẹ́ẹ́ tọ́lọ́ bá fẹ́ẹ́ tó kún gẹ̀dá àdá títí sọ́ọ̀sì àgbàmọ́sẹ̀ o tọ́lọ́ bá ní títí àdúgbò ẹ̀ wà lọ. bọ́lá òbí ọlẹ́ ìfẹ́ ẹ̀sìn rẹ ọkọ̀ gbọdọ̀ rárẹ̀ o yóò bí ọlẹ́ ìfẹ́ àwọ̀ rẹ o ọ̀gbọ̀dọ̀ fún kàmí ìmọ̀tí ọ̀dá o tọ́ba ti fẹ́ yíwú ọlọ́wọ́ bá ọ̀rọ̀ ọ̀rọ̀ ń sẹ́ o àǹfààní tó bẹ́ẹ̀ bí òṣèlú wọn máa kà sí ilé tí látọ̀ lọ́kọ̀ lọ́kọ̀ lọ́sì wọn máa kà ní ìsìnkú yẹn káyà ọ̀rọ̀ àǹfààní ìgbà tó yẹ kó yùn nìkan lẹ́yìn tí lọ. ta lọ lọ ta lọ lọ tọpọ tó ṣe eré ó kéré tọnà balẹ̀ wa àwọn bàbá yìí mọ ẹlòmíì gbẹrù pẹ̀lú ọdún wa láàyè tó gbẹrù pẹ̀lú padà gbogbo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ pé á. Ah, ẹ mà ní múlò wọn tẹ́lẹ̀ àwọn ní àtẹ̀yìn tí wọ́n á ní ìgbà náà tẹ́lẹ̀ yẹn nígbà wọn lọ́wọ́ àwọn bàbá mi tún láti ní nínú pálọ̀ rẹ̀ gẹ́gẹ́ èyí tí ó fi akókò dọ́hùn wà lẹ̀ kì í ṣe tuntun èyí náà tó wá fún ẹgbẹ́ ọ̀gá tí kò láyé òun ní òun tẹ́lẹ̀ tó wá fún ẹgbẹ́ fún òun ilé ní òun bẹ̀rẹ̀ èyí tó kéré dùn o àlejò kéré dùn o tí ọba lọ rí mọ̀ sí bẹ́ẹ̀ ti pàpọ̀ gẹ́gẹ́ bí ọ̀dà tí káwọn olóyè ni. tí ó di kèfèrí yányányá ètí ò di kèfèrí ntí ọ̀rọ̀ àti pọ́pátì ó ti gbowó sáláàdì gbígbà lọ. kìí ṣe speculation speculation kan láti sọ ọ̀tọ̀ speculation ọ̀tọ̀ ní pé kí ni òfin kan.

bí wọn láyé yóò láyé bí àwọn. tẹ ẹ tí wọn ṣe àwọn ọmọ kéékèèké inú àrùn àti bí àwọn sòtò sí máa tí wọn èèyàn mọ̀ tó wà lọ́wọ́ àti àwọn ẹlẹ́sẹ̀ tó lẹ́nu wọn lọ́wọ́. torí inú kọ́nà fún wọn sọ́ọ̀ yẹn kọ́nà ní wọn náwó fún yẹn fún ọ̀nà òsì hospital spread up to date equipment kò sí nàìjíríà up to date equipment ọ̀rẹ́ mi na tọ́ba tí ó ní kó bá ti dé sálágbára nọ́ọ̀tì lọ́wọ́ àjọkà àjọkẹ́kọ̀ọ́ ní Ìbàdàn ó ní wọ́n kàn gbẹrẹ pẹpẹpẹ ní tí wọ́n ń sàṣìwò ní. ọwọ́ bá ti bẹ̀rẹ̀ wọ́n tẹ̀ lọ wá omi sí òun tẹ̀ lọ òun tẹ̀ wá tẹ̀ gbé tó. nígbà ọkọ sọ pé àtẹlẹ ọkọ sáré wà bàbá táyì mú ọ lọ mú ọ lọ yẹn. Saudi Jamiu hospital wọ́n lè gbé sínú kọ̀ọ̀pútà ó ti níbi kó sí báyìí yóò wọ ọdún ẹ̀ báyìí ẹ́ńjì àti tọkọ̀ gbé o àti tí ọkọ̀ gbé tí ọkọ̀ tó bẹ lára o ní o fẹ́ gbé o jáde ẹ̀ ní ìdàlá o yẹ ẹ̀ ẹ̀ ní ìjọba ti ṣe ọkọ̀ lọ́gbà mi ìyẹn ẹ̀ ti fẹ́ lè mọ sọ̀rọ̀ bí oṣù lọ gbóhùn ìyẹn lè mọ́ pàwọn adúlé yẹn bí oṣù lọ gbóhùn yìí kan ìkàkà tuntun ṣe ọkọ̀ náà Ah, àbáṣàṣì òsì o ṣùgbọ́n èdè òun àṣàṣì lọ́tọ́ jẹ́ náà ọ̀rọ̀ wà ní mẹ́tíkàlì náà kúrò pẹ́ ọwọ́ àìrẹ́rẹ́ ṣùgbọ́n ọba dọ́tọ̀ ẹ̀jẹ̀ ti tọ́ nàìjíríà náà ah! ó bẹ ní Zaria ní ebi ó ní tọ́ba wọ bẹ̀ lásán eight thousand ní fọ wọnú ẹ̀ lásán kó lọ kò tí ì mọ̀ pé kó ọlọ́run ẹ ọdẹ chief torí pé one twenty thousand ní o tó dáa kọ́ lónìí bá kúndé lọ́lẹ́. kódà bíbí èrè bá ti dáadáa tó wá bá a kékeré ìbọ́tà kan yìí nígbà tí ọba ti àwọn ìyá tó jẹun fún yàn wọn fún nǹkan táwọn ti fẹ́ kó ṣe ibi tí kó sì máa náà yàn wọn fún náà bá ti jọ ìbò tí ọba ti jọ lẹ́nu láti kòtò bí tẹ̀ka oná ọ̀tẹ̀ táwọn ìbò ní ti gbogbo. èwo èwo wọn gbà kí àgbè yòówù epo ń bọ̀bá ní ṣẹ́ṣẹ́ kí wọ́n á kú ní ṣẹ́ṣẹ́. so ìwọ̀n bá tá a gbé ọ̀nà ní òwúlò fún wa pẹ̀lú ògbó ọlọ́run á sì máa bá lọ bí sí àṣà yẹn tó lọ́wọ́ pàtàkì àjò láwọn tó púpọ̀ ọ̀tá tó fẹ́ sọ bẹ́ẹ̀. so káfíńtì mẹ́rin pé nínú òkè ọlọ́run tọ́lọ́run gbé yìí kó ìgbà tó yẹ bá lù dáadáa ìkẹ́ ń pẹ́ yìí tẹ́lẹ̀ ọba ti dáadáa lórí àwọn yẹn fọlọ́mọdé ọ̀gá sí ìyàwó àwọn ọ̀ نعم. ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا gbàgbé rẹ̀ yọ̀kan péré.